TV ojú wa tó lé ojú wa tó kó. má bínú ẹ jọ̀ọ́. ẹ má bínú o mo kọ́kọ́ fẹ́ take care comment ẹ̀yẹn náà because o ti fẹ́ máa fi cause problem fún àwọn èèyàn. aha gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ bọ̀. So ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ yín ni pé ọwọ́ òfin ni Yorùbá láwọn fẹ́ fi tọ́ tẹ́ bá lísítì sí gbogbo nǹkan tí bàbá wa Professor Banja Akíntóyè sọ wọ́n ní wọ́n ń lọ sí court ok gbogbo ara mọ̀ bí kóòtù Nàìjíríà ṣe rí wípé irọ́ àti rándanrandan àtòṣìnà máa ń ṣe bẹ́ẹ̀ wọn kì í tẹ̀lé òfin which is part of nǹkan tí à ń sọ ta ní kò lè work wípé Nàìjíríà ò lè work fáwa torí ìlú tí ò bá ti sófin kò sẹ́sẹ̀ anybody ló lè máa ṣe anything tó wù kó dẹ̀ máa go on bó ṣe wà àbí bẹ́ẹ̀ kọ́ ni òun la ṣe ní òkè kò nídìí ká máa jà kò nídìí ká máa pariwo nǹkan tí ò bá ṣe é tò mọ́ èèyàn máa dáwó ni nǹkan tí ò ṣe é tò lé lórí wàá dáwó wàá dáwó palẹ̀ wàá wá tukọ́ láti bẹ̀rẹ̀ wàá tukọ́ láti bẹ̀rẹ̀ wàá kọ́ bó ṣe yẹ kó wà láti bẹ̀rẹ̀ ẹ̀hẹ̀ ńgbà tó bá wà bó ṣe yẹ kó wà lẹ́sẹ̀sẹ̀ lè wá máa mọ́ ọ lé lórí léyìí tó jẹ́ pé bó ṣe yẹ kó ti jẹ́ láti ìpìlẹ̀ wá nìyẹn bọ́n ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ nìyẹn kó tó di pé àwọn kan dàrú tán wá sọ di rándanràndan now ìgbà tán dẹ̀ lọ sí court gbogbo wa la rí bí wọ́n ṣe play géèmù tí wọ́n máa ń play tó jẹ́ pé ó di nine minute last minute làdájọ́ wá lóhùn dẹ ẹjọ́ rùn so ìwọ tí àwọn kan bá wá ń bẹ ẹ tán bá ń sọ̀rọ̀ fún ẹ tán ní ṣé ojú òtì yín kò tán di yín ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní selection wọ́n selection má dàrẹ́ láàmú be proud of yourself fọwọ́ sọ àyà ru apá ẹ̀ sókè kó sọ fún wọn pé you did what was right under the law because tí àwa bá fẹ́ ṣe bí àwọn kan àwọn ẹ̀yà Ìgbò ṣe ṣe ni ó máa dogun ó máa dìjà torí mo gbọ́ tí èèyàn kan sọ pé àkàrà àwọn ọmọ Ìgbò ló sọ bẹ́ẹ̀ ni. ẹ jọ tán bá tún fẹ́ rọ́ọ̀bù Tinubu mọ́ a lot of things àwọn èèyàn tó kú ní Lekki toll gate kí ló tí wọ́n rògbò ẹ̀mọ́ tí ò bá jẹ́ pé olóṣèlú tí wọ́n jọ jẹ́ àti ọgbọ́n òṣèlú tí wọ́n ń dá gbogbo àṣemáṣe tó ṣe kí ló yẹ tí wọ́n gbé tí wọ́n rògbò ẹ̀mọ́ gbogbo rẹ́kọ̀dù tó ní tó sì wà online tó jẹ́ pé anybody lè lọ wá gbogbo bí wọ́n ṣe ní ó ń ta oògùn olóró nílùú òyìnbó kó tó kúrò nílùú òyìnbó iye owó tó forfeit about four hundred and something thousand dollars ni Tinubu forfeit kán má bàa bá ṣe kéèsì tó fi ilẹ̀ fún ìjọba amẹ́ríkà kó tó máa bọ̀ ní nàìjíríà torí pé wọ́n mú i pé olóògùn olóró ni ó ń ta ògùn olóró bọ̀tẹ́ bá fẹ́ wa ẹ fi ẹ fi narcotics sínú ẹ̀ tẹ́ ẹ bá fi sí kò ní gbé rẹ́kọ̀dì yẹn jáde fún yín ọmọ ọsàn ló ń kó pọ́npọ́ báyà ẹ̀ tó bá ti jẹ́ pé route tẹ́ fẹ́ máa gbà nìyẹn ẹ jẹ́ ká jọ máa fi yéra wa it's a lot more tó ṣe torí gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń sọ pé ẹ ọmọ yorùbá wọn ṣe kinní kan tẹ́ bá fẹ́ ká kúkú fọ́ gbogbo ẹ̀ ká tú gbogbo òdì bàbá yín síta a máa tú síta fún yín tẹ́ bá fẹ́ ká tú gbogbo òdì bàbá yín síta a máa tú síta fún yín o gbogbo nǹkan tẹ́ rò pé wọ́n ṣe pé wọ́n ṣe pamọ́ pé kò sá àṣírí wà o àwọn tó lè tú gbogbo ẹ̀ síta tó máa kó evidence síta ó wà o Ọ̀sínbàjò tẹ́ ń wò yẹn gan ẹ lọ ẹ lọ pè é jáde kó wá sọ gbogbo àṣírí tó bò pamọ́ fún bàbá yẹn as a lawyer ẹ pè é jáde torí gbogbo yín ẹ máa máa sọ̀rọ̀ bí wèrè bí ẹni tó rí ẹ ò pé ẹ máa rò pé àwọn kan ò wà tí wọ́n mọ̀rọ̀ gbọ́ tán dẹ̀ mọ bó ṣe ń lọ ẹ máa máa ẹ máa máa nẹ́yìn kan wà lórí street ṣé torí pé àwọn èèyàn kan kàn wà gentle wọn fẹ́ sọ̀rọ̀ ẹ máa ń rò pé ẹ̀yin nìkan lẹ́gbọ́n lẹ wà lórí street everybody ló wà lórí street o kò sẹ́ni tí ò sí lórí street a kàn ń dákẹ́ à ń respect ara wa ìgbé òkè tọ́lọ́ bá ní bàbá yẹn pé òun kọ́ ọmọ àyànmọ́ ẹ̀ ní kádàrẹ́ ni pé ó máa jẹ́ hey who am I to stop him tó bá dẹ̀ jẹ́ pé kó kúlẹ̀ ń ti lọ who am I to stop it ta la wá láti stop ẹ̀ àmúntàwọ̀ á rí àti nǹkan tí àwa ń wò òun làwa ń sọ̀rọ̀ lé lórí ó ń ṣe tìjà bó bá wá jẹ́ pé ẹ rò pé ìjà ni pé owó tẹ́tẹ́ máa gbé wá nìyẹn ẹ̀yin ń sọ fáwa pé àwọn ò support Tinubu for that reason ẹ fẹ́ máa attack wa ẹ fẹ́ máa ní onírọ́ ni wa ẹ fẹ́ máa parọ́ mọ́ wa at the same time ẹni káwa máa wá support Tinubu ṣé bọ́n ṣe ń ṣe nìyẹn ṣé bójú ṣe ríre tá à ń jobì lọ́jà ẹ̀dẹ ẹ́ ṣé èèyàn lè bí ọmọ méjì kó mú kan kó wá máa fi tẹ́kan lọ́rùn ṣó ṣe é ṣe bẹ́ẹ̀ ṣerú bàbá yẹn ṣáàdúrà ló máa gbà àbẹ́ pè ṣé o lè bímọ lẹ̀ sílé kó fọmọ tiẹ̀ lẹ̀ kó lọ́ọ́ máa tọ́jú ọmọ ọlọ́mọ ń ta kíyà máa jọmọ tiẹ̀ nínú ilé kó wá yá kó ní kí ọmọ yẹn wá kó wá ṣe é lóore ṣé wọ́n ń ṣerú ẹ̀ sátidé tí ò bá gbèyàn àti friday láti máa mọ̀ ṣé bàbá tí ò rí títí àwọn ọmọ yorùbá lò nígbà tí ò tí ì di president òun lẹni ká jòkó lẹ́pẹ́ tó bá jẹ president tó máa rí tọmọ yorùbá rò ẹ̀yin tó rí yín ò pé gbogbo yìí ẹ̀yin wèrè amukun mẹ́kọ̀ọ́. tí gákòókò tí wọn bá fi sùúrù ṣe àwọn ọba sanjọ wọ́n á ti rope wọ ẹ́ because ìjọba máa ń wá. ṣé ń gbọ́ gbogbo irọ́ tó ń pa wípé tí Ọbásanjọ́ ò bá fọgbọ́n ṣe wọ́n á ti rope ẹ̀mí wọ́n á ti rope ẹ̀mí in gbogbo àṣemáṣe tí bàbá Ọbásanjọ́ ṣe gbogbo everything tí bàbá yẹn ṣe ṣé tán bá fẹ́ mu ṣé kò ti tó kí wọ́n mu wọn ò mu lórí yẹn so lórí ọ̀rọ̀ pé Yorùbá fẹ́ gbòmìnira ni wọ́n máa mu sí ẹ̀yin lẹ́ máa tú àṣírí ara yín síta ṣẹ́mu pa ti ń sọ fún yín ara àṣírí yẹn náà lòún tú yẹn ara ìdí tí ò fi lè gbè lẹ́yìn yorùbá nation ara àṣírí yẹn náà lẹ́ ń bọ̀ tẹ́ ń tú síta díẹ̀ díẹ̀. ẹjọ́ ẹ bá mi bí wèrè ọ̀mùtí àkádìsíkì gbogbo nǹkan tó sọ tó ní àfọgbọ́n ṣe gídígbò gídígbò yorùbá nation afẹ́ lọ ó dèèyàn mélòó tí ọmọ yorùbá nation ti pa ó di abúlé mélòó tí wọ́n pe baba ńlá baba àkádìsíkì tí wọ́n fẹjọ́ sùn pé àwọn tó ń ṣe yorùbá nation ló wá dáná sun àbí ni wọ́n wá pààyàn ń bẹ̀ àbí náà wá jíyàn gbé ẹ bá mi bi àkádìsíkì kó bọ́ síta kó dá wa lóhùn ó dẹ̀ mélòó tí wọ́n jáde tí wọ́n ní ẹni tí wọ́n mú yìn pẹ̀lú bọ́sẹ̀ ṣe ń dọ́gbọ́n gan tó ń wá ọ̀nà láti ra ẹjọ́ àti ẹ̀sùn bọ ọmọ yorùbá nation lọ́rùn ó jẹ́ mélòó tán mú ọmọ yorùbá nation jáde tán ní àwọn ni wọ́n ṣe iṣẹ́ láabi àbáwọn lajere ọ̀rọ̀ tí ò da randanrandan tó símọ́ lórí ẹ bá mi bí àkádìsíkì kó jáde síta kó wá kó wá show evidence kó wá fi fún wa kó wá fi hàn wá àti àwọn tó ń pariwo Peter Obi àti Sowore àti gbogbo wọn lẹ́nìí tẹ bá pè wọ́n síta wọ́n máa nawọ́ sí Tinubu tí gbogbo yín ń pariwo tẹlẹ fẹ́ dìbò fún àwọn náà máa sọ fún yín pé apààyàn ni pé ó wà lára àwọn tó ní kán lọ pa àwọn ọmọ ní Lekki toll gate àwa kọ́ la sọ bẹ́ẹ̀ àẹ́fà jáde ká sọ pé báyìí rí àwọn èèyàn tó wà ń bẹ̀ tọ́jọ́ ń dùn tọ́jọ́ ń ṣe àwọn náà ń sọ gbogbo nǹkan tí wọ́n ń sọ eléyìí tẹ gbọ́ tẹ bá gbọ́ tá a bá sọ tá a bá jáde tá a bá ń ṣìdí bàbá yín síta ẹ̀yin ni ọmọ ọ̀sán tó ń kó pọ́npọ́ bá ya ẹ̀ ẹ̀yin lẹ tanná wọ́rọ̀ ọmọ àtiró dẹ̀ ní ọmọ àtiró tó lọ sọ́jà tó lọ ra bàtà ni ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ òun lọ̀rọ̀ yín ẹ̀ dẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ yẹn etí yín máa di ó máa ya ṣe ti rí i pé amukun mẹ́kọ̀ọ́ èèyàn tó rí ọ̀gbẹ́ ni ó ń sọ̀rọ̀ ẹ̀ tó ó ti fa gbó ó ti mọ tí yóò kó mọ nǹkan tó kàn ẹ jọ báwo ló ṣe máa máa gbé bàbá Professor Banji Akíntóyè tó máa máa gbé wọn sẹ́gbẹ̀ẹ́ Bọ̀dé George Bọ̀dé George is a politician tó ń practice politics lọ́wọ́lọ́wọ́ tó wà nínú PDP bàbá wa Banji Akíntóyè lọ́wọ́lọ́wọ́ yìí wọn sì nídìí olóṣèlú wọ́n ní òmìnira ilẹ̀ Yorùbá ní ká wá so ń bo ni àwọn méjèèjì yẹn gbàjọra wọn tó fi máa gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn tó máa máa fi wọn wéra wọn Bọ́dé George àti Tinubu tẹ́ ń pariwo ló yẹ kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn kẹ́ máa fi wọn wéra wọn ẹni tó mú tó lọ gbé sẹ́gbẹ̀ẹ́ wọn yẹn kò jọra wọn kò tiẹ̀ jọ rárá kò fìbí kankan gbà jọra wọn kò bára wọn mu àtọ́. gbogbo ẹ̀yẹ rí bó ṣe ń tú àṣírí ara wọn ó ní tí lógun ọ̀fẹ́ bá ń gbọ́ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o àkádìsíkì ló sọ bẹ́ẹ̀ o ó lẹ̀ mọ bágbára àjọba ṣe tó ó lẹ̀ ń dọ́gbọ́n sá fún ìjọba ni o which means onírọ́lẹ̀ ń pa pẹ̀lú gbogbo ohun tẹ́ ń sọ fún wa àtòhun tẹ́ ń ṣe ó nítorí pé ẹ mọ bágbára àjọba ṣe tó òun ló mú yín tẹ́ ṣe ń dọ́gbọ́n sá fún ìjọba ẹ MC Olúọmọ tó dárúkọ yẹn ìyẹn ò tiẹ̀ jọ rárá kò jọra wọn nítorí pé ibi tí yẹn ti ń jẹ nìyẹn ibi tó ti ń jẹ nìyẹn òun ló dẹ̀ mọṣẹ́ tó ń ṣe fún wọn àti tú tó ń pa fún wọn tí wọ́n ń san owó fún ẹ̀ẹ́n òun ló mọṣẹ́ tó ń ṣe fún wọn àti tú tó ń pa fún wọn tí wọ́n ń sanwó fún tóun fi ń ṣayé àbí tó fi ń ṣe ayé tó fi ń ṣe ọmọ abùjẹbùjanù tó fi ń ṣe gbogbo nǹkan tó wù ú ẹ̀bìrà léèrè pé iṣẹ́ wo ló ń ṣe fún ìjọba iṣẹ́ wo ló ń ṣe fún ìjọba especially fún Lagos state government fún Tinubu tí wọ́n ṣe fi gbogbo nǹkan tí wọ́n fi kẹ́ ẹ yẹn gbogbo nǹkan tán fi dá lọ́lá tí wọ́n ṣe fi dá lọ́wọ́ lọ́lá tán fi fi kẹ́ ẹ ẹ máa bira yín léèrè nítorí pé ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní sòótọ́ ọ̀rọ̀ fúnra yín ńgbà tí ó bá yá ìwọ àkádìsíkì kan náà ńgbà tó bá yá tí wọ́n bá ṣe ṣe ṣe ṣe tán bá jẹ jẹjẹ lọ́jẹ̀bọ̀ tó bá kàn ẹ́ wàá bọ́ síta wàá wá máa pariwo lórí social media pé kán wá gbà ẹ́ wàá bọ́ síta wàá máa pariwo lórí social media pé kán wá gbà ẹ́ ó ní mo ṣe máa ń pariwo lọ́pọ̀lọpọ̀ ìgbà pé tá bá rẹ́lòmíì inú yín tí wọ́n bá sá jáde wá tán ní kinní kan ṣẹlẹ̀ sáwọn tẹ́ bá ń pariwo ó máa dé stage kan tó jẹ́ pé kò sẹ́ni tó máa máa dá sí yín mọ́ kò sí ẹni tó máa máa dá sí yín mọ́ nítorí pé nǹkan tẹ́ ẹ jẹ òun ló yọ yín òun ló dífá fún àwọn tó lọ ń ta ìbò tí wọ́n ń gba owó tó lọ ń dìbò dá ọ̀rọ̀ Èkìtì election tó mẹ́nu kàn yẹn tó ní wọ́n ti ṣèdìbò lọ wo nọ́mbà iye èèyàn tó jẹ́ registered voters lọ padà lọ gba rẹ́kọ̀dù yẹn kó o kó o jọ kó wá calculate kó o tally wá wo iye èèyàn tó jáde tó lọ dìbò yẹn kó wá compare kó wá lọ wo past records wípé tán bá ń ṣe irú ìdìbò yẹn lọ nọ́mbà iye èèyàn tó register lọ wo iye nọ́mbà iye èèyàn tó máa ń jáde tó máa ń dìbò ó ní mo ṣe ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá nation pé be proud of yourself ẹ kápá yín sókè kẹrùgà tẹ́nìkan bá sọ fún yín ṣe bí ẹni wọn ní dìbò wọn dìbò go and look at the statistics iye èèyàn tó jẹ́ register voters ibi tí ó ti máa yé yín tẹ́ máa ti mọ̀ nìyẹn pé ẹ ṣiṣẹ́ àwọn èèyàn dẹ̀ gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ àwọn èèyàn listen sí yín a lot of people didn't go out to vote because wọ́n mọ̀ pé ẹ̀tàn jẹ irọ́ ni gbogbo ẹ̀ mo sì ń bọ̀ wá play fọ́nrán kan fún yín tẹ́ máa rí wípé eh, nǹkan tó ń pè ní election yẹn it's not an election o arúmọjẹ pátápátá èmi kọ́ ni mo sọ àwọn tí wọ́n jọ wà nídìí ẹ̀tàn jọ ń fi gagbágba ga tán jọ ń dù gan wọ́n jọ sọ àwọn tó wà nídìí ètò gan wọ́n sọ ṣebí gbogbo fọ́nrán là ń rí bí EFCC ṣe lọ mú àwọn kan níbi tí wọ́n ti ń sanwó fún àwọn èèyàn tán dẹ̀ bá record evidence lọ́wọ́ wọn ṣe bá ara àwọn ọmọ tí wọ́n ń fi kinní tí wọ́n fi dìbò owó tí wọ́n gbà pé ẹ wo àwọn gba ten thousand ṣebí gbogbo wọn la rí lórí social media ṣáwa la lọ ṣe àwa la lọ create ẹ̀ níwọ àgbàlagbà òponú àgbàlagbà torí ẹ̀ ò pé tó mọ̀ pé nǹkan táwa sọ yé wa nǹkan tá à yé wa ara àti táwa fi ní àwa ò sí fún gbogbo yẹn nìyẹn ṣé election ni wọ́n ń pè nǹkan tí wọ́n ṣe yẹn election náà ń pè àbí ọpọlọ orí ẹ̀ ò sọ fún ẹ pé èèyàn tó bá ná twenty billion àbí two billion láti ra ìbò láti contest immediately tó bá kọ́kọ́ wọlé ó máa kọ́kọ́ tó bá jẹ́ two billion ló ná ó máa kọ́kọ́ jí twenty billion yín kó nítorí pé ó náwó ó invest ó máa kọ́kọ́ gba return investment ẹ̀ tàbá wa mú wá padà sí orílẹ̀-èdè tí ò ní òfin yẹn tó jẹ́ pé gbogbo nǹkan wọn ní bílí pé táwọn bá ti ṣe àṣegbé ni owó ló máa jẹ kò ní jàgbàdo wọn ò ní mú hundred percent investment wọn o wọ́n bá lè kó one hundred one million percent fún investment wọn nǹkan tó máa lé lọ nìyẹn tó bá wáyé ẹni náà ò tàn omi ò dà ẹ kò sí títì tó da. ẹ wọn sanwó tó dáa look at yourself all of you idiots wọ́n mú àwọn professor yín wọ́n fi wọ́n ṣe election officer returning officer àwọn tó kàwé ibi tí ọpọlọ yín ò ti sọ fún yín kẹ́ ti sọ jí ara yín they use them as slaves and they use them láti legalize illegal stuff tí wọ́n ń ṣe ẹ wo gbogbo àwọn tí wọ́n ń pè ó yá returning officer ó yá tell us your name and tell us uh, tell us your your your post oh tell us uh, your rank bóyá professor ni ẹ ṣe rí gbogbo àwọn tó jókòó tí wọ́n ń fún tó ń sọ election result they are all professors they are all professors and they are all suffering but àwọn náà wọn iye wọn ò tí ì sọjí orí wọn ò tí ì pé wá. Think about it. You call yourself a professor. They call you to come and monitor and count the votes for the people that was that was selected by people they told you wípé wọn ò mọ̀ kọ wọn ò mọ̀ kà àbí àwọn delegate wo ló gbé candidate kalẹ̀ àwọn delegate tó tú sí candidate tí àwọn èèyàn fẹ́ dìbò fún nínú wọn wọ́n ń jẹ́ kó yé wa pé àwọn kan ò mọ̀ kọ wọn ò mọ̀ kà àwọn kan ló bá wọn kọ́ but they call you as a professor eh? kí ló dé tí ò jẹ́ ìwọ tó jẹ́ professor yẹn ẹ̀yin lẹ máa jẹ́ delegate tẹ máa lọ choose àwọn èèyàn tó máa represent àwọn ibi tẹ́ ti wá ask yourself think about it ẹ jókòó ẹ eh? ẹ jókòó kẹ́ ronú àwa mọ nǹkan tá à ń sọ a dẹ̀ mọ̀ títà fi ń sọ fún yín pé ohun tó ń gbé kalẹ̀ kò bójú mu kò dáa à ń dàgbà wọ́n sọ fún wa pé ká kàwé wípé ìwé ló máa gbé wa dépò ńlá ìwé ló máa gbé wa débi gíga ọ̀pọ̀lọpọ̀ wa la mọye years ta lò ní school ọ̀pọ̀lọpọ̀ òbí wa ló mọye wàhálà tí wọ́n ṣe kán tó sanwó léèwé wa and all these people now graduated kò sí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ gba professor ọ̀pọ̀lọpọ̀ gba doctorate degree àfi kán máa sá lọ lu onílùú láti lọ wá aṣẹ́ tán bá mọ̀ pa àwọn fẹ́ ṣoríire wọn ò lè ríṣẹ́ gidi nínú ìlú yẹn nítorí pé àwọn ọmọ títí títí tàwọn olóṣèlú tí ò kàwé tí ò tí ò tí ò lọ́pọlọ tí ò mọ nǹkan kan àwọn ni wọ́n máa ma fi há gbogbo ipò ibi tó yẹ kí àwọn tó kàwé tó lọ́pọlọ tó yẹ kán wà gbogbo ibi tí owó wà gbogbo ibi tí nǹkan wà àwọn àti fúlàní wọ́n máa pín mọ́ra wọn lọ́wọ́ tí fúlàní bá ti kóòdì lájẹsà gbogbo mùdùmùdù tí wọ́n fẹ́ tán wọ́n wá pè wọ́n pé ó yá ẹ wá ẹ mọ́ mọ́ yín wá ẹ jẹ́ ká fi síbi ẹ pẹnu yín mọ́ wọ́n wá pẹnu mọ́ ìyá wa máa jẹ ọmọ yorùbá ìyá máa jẹ ọmọ mẹ̀kúnnù odidi professor ọlọ́run ló mọ iye ọdún tó lò kó tó gba professor yẹn òun ni wọ́n wá ń pè tó ń rán níṣẹ́ ó yá wá ka fóòtì ó yá wá sọ nọ́mbà fún wa àwọn tí òun ṣe professor wá jókòó wọ́n wá ń béèrè question lọ́wọ́ wọn lórí èlò èlò náà ń san fún wọn èlò náà ń san fún wọn and then all these other people àtẹni tí ò lọ school tí ò ní certificate gan tó lọ forge certificate primary school. Eh? wọ́n wá kóra wọn jọ wọ́n á máa wá pàṣẹ lé àwọn tí ọpọlọ wọn pé tí wọ́n kàwé lórí and that will make me dabble into the question tí ó yẹ ká sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ sátidé tó kọjá ara ìdí tí àwa ò lè bá yín participate nírú election yẹn nìyẹn election tó jẹ́ pé bó o bá ọpá bó o bá ọbù lẹ́sẹ̀ ẹ sọ pé nígbà táwa mọ̀ pé àwọn tí wọ́n yàn àtàwọn tó wà ń bẹ̀ ò lọ́rùn kí ló dé táwa ò participate ká change ẹ̀ a lè participate because a mọ̀ pé tá a bá participate tá a bá sọ òótọ́ ọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé a máa nà yín mọ́lẹ̀ lálùbọ̀lẹ̀ ikú lẹ máa máa ní kán máa fi lé wa kiri ẹ máa ní kí wọ́n lọ yanjú ẹ̀ ni báwo ni Fúnṣọ́ Williams ṣe kú ẹ jáde ẹ wá sọ fún wa a mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ẹ ti pa bẹ́ẹ̀ àwọn tọpọlọ wọn pé àwọn tí wọ́n rò pé àwọn fẹ́ túlù ṣe gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá pé àwọn fẹ́ bá yín dù àwọn tẹ̀ fẹ́ kí nǹkan right a mọ nǹkan tẹ́ ẹ ṣe fún wọn ikú lẹ fi gbẹ̀yìn ẹ̀ fún wọn gbàwa ò ṣetán pé kẹ́ ẹ máa fi kú lé wa kiri nítorí pé a ti rí pé òfin tó wà ń lù yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ bígbà tí ò sófin rárá ni bígbà tí ò sófin rárá ni torí tẹ bá rí pé àmọ̀ nǹkan tá à ń sọ àti nǹkan tá à ń ṣe àmọ̀ nǹkan tá à ń sọ we know what we are talking about we know what we are doing we cannot participate with you in your election because there is no law there is no rule of law dònídọ̀la wọ́n pa bọ̀bọ̀ yẹn ní Ọ̀yọ́ state ń bẹ̀ yẹn Ọlátóyè Sugar now personally I don't know the man I don't know who he is mi mọ nǹkan tó ṣe nígbà tó wà ní school bọ̀ṣẹ̀ bí gbàtà kó tó di pọ́ kú ngbà tó wà nílé ayé lọ́jọ́ ayé ẹ̀ wọ́n máa ń kí wọ́n máa ń yìn lórí rédíò ni gbogbo nǹkan tá à ń gbọ́ pé ó ṣe ni pé ó ń ran mẹ̀kúnnù lọ́wọ́ ó fún àwọn èèyàn ní kinní kan ó empower àwọn èèyàn ó fún àwọn èèyàn mọ́tò ó fún wọn máṣíìnì tatapùpù nǹkan tá à ń gbọ́ nìyẹn ṣé bígbà tó kú tán lẹgbẹ́ lẹgbẹ́ ròyìn jáde tẹ́ ń sọ fún wa pé ọ̀daràn ni pé apààyàn ni ṣé bó kú tán ìgbà tẹ́ ẹ pa tán tẹ́ rán assassin sí pé kí wọ́n lọ pa which I know ìwà àkádìsíkì ó máa mọ̀ nípa bọ́n ṣe pa Ọlátóyè Sugar nítorí pé ó dàbí pé ọ̀rẹ́ àwọn olóṣèlú ni ẹjọ́ ń ṣiṣẹ́ láabi ni tí ò bá jẹ́ pé ẹjọ́ ń ṣiṣẹ́ láabi pé ó dẹ̀ tẹ́ ẹ lọ́rùn ó fọwọ́ sí ó fẹsẹ̀ sí ó ní bọ́ síta kó máa sọ̀rọ̀ burúkú jáde ń gbòòrò ẹnu sí ọmọ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ pa bọ̀bọ́ yẹn ọlátóyè ṣúgà àwọn èèyàn wá sọ pé lọ́sàn gangan wọ́n dẹ̀ déédé lọ àtáàkì èèyàn lọ́nà wọ́n pa ṣé bídínẹ́sì tá a gbọ́ là ń gbọ́ tí oríṣiríṣi ń jáde tó ń sọ pé láńlẹ́dì ẹ̀ kan jáde láńlọ́ọ̀dù ẹ̀ ńgbà kan jáde wípé ìgbà tó wà lóògùn state tó ń lọ school wípé ó ṣe kí ni ó máa ń pààyàn wípé ó ń ṣiṣẹ́ fún Gbẹ́ngà Daniels àbí bẹ́ẹ̀ kọ́ ni Gbẹ́ngà Daniels pé òun ló jẹ gọ́fúnà ńgbà yẹn wípé ó ń ṣiṣẹ́ fún Gbẹ̀ngà Daniels pé apààyàn ni pé tọ́ọ̀gì ni bọ̀ nínú ìròyìn tá a gbọ́ wọ́n sọ pé ó wà nínú OPC ó wà nínú fijilanté tí wọ́n jọ ń ṣe ní Ogun State ńgbà yẹn according to what we had because àwọn kan sọ pé bóyá courtist ni pé ó ń ṣe court later wọ́n ní no ó wà nínú OPC now is it possible ngbà tó wà nínú OPC ó máa lọ mú àwọn èèyàn is it possible ó fi ipò OPC tó wà ó fi yànyàn jẹ I don't know. I cannot speak for him. I don't know him. But what I knew was wọ́n pa lọ́nà tí ò tọ́ ń gbà tí election tó súnmọ́ tán fẹ́ ṣe election and people were asking questions pé akílódé ó ṣe máa jẹ́ báyìí èèyàn dáadáa tó máa ń fáwọn èèyàn ní nǹkan tá a máa ń gbọ́ bọ̀ ìgbà tá a máa gbọ́ padà wọ́n lápàyàn ni kódà wọ́n sọ débi pé ó lọ gbé ọmọ òòjọ́ ọmọ kókó nínú wọ́ọ̀dù ní Ogun State and my question then was okay kí ló dé tẹ̀ sọ gbogbo eléyìí nígbà tí màá yí wà láyé báwo ni irú èèyàn bẹ́ẹ̀ yẹn apààyàn tó lọ ń jẹ́ ọmọ àkókò gbé nínú wọ́ọ̀dù kí ló fẹ́ fọmọ àkókò ṣe ta ló ránṣẹ́ èèyàn tó ń jẹ́ ọmọ àkókò gbé nínú wọ́ọ̀dù báwo ló ṣe di sẹ́nẹ́tọ̀ ní nàìjíríà ẹ̀dẹ̀ mọ̀ ẹ̀dẹ̀ dákẹ́ a gbọ́ gbogbo ilé ọ̀hún tìgbà tẹ́ ẹ ṣe kú pa ẹ pa tán là ń gbọ́ oríṣiríṣi story up till today I don't know if I should believe your story or not because the man is dead he cannot speak for himself ẹ wá ní káwa wá wá kán wá máa bá yín ṣòṣèlú ẹ ń wẹ́n tẹ́ máa máa pa ẹ̀jẹ̀ tẹ́ ń mu ò tí ì tó yín ẹ tún wá àwọn tẹ́ máa máa fi ṣe sacrifice ìwọ àkádìsíkì tó rí ẹ ò pé ó wá ń sọ pé àwọn kan lọ jòkó sókè òkun wọ́n ń pariwo ẹ má dá wọn lóhùn lè ní wọn onírọ́ ni wọ́n wọ́n wá nǹkan tó máa jẹ àti wọ àti gbogbo ilé ẹ ọ̀pọ̀lọpọ̀ nu wa máa bọ́ ẹ a single individual láàrin wa ó máa bọ́ ẹ tó máa fi kú ìwọ wèrè yìí àwa wítàrí oníwà ń sẹ́yìn ìgbà tó ń dé láti Britain Britain by foot kí ló kẹ́ anybody ń pa yẹn ta ló ń bẹ tákà pé wọ́n ń gbé lu òyìnbó wọ́n gbé lu òyìnbó who is talking about that kí ló wà ń lu òyìnbó tó fi ń yangàn táwa bá jẹ́ ọmọ ojú ọ̀lọ́lá rí tó ń sọ ọmọ ẹ̀ lọ́lá níyọnu ni a ní máa jà pé a fẹ́ kí ilẹ̀ Yorùbá lómìnira ṣó ń gbọ́ kò gbọ́ dáadáa tá a bá jọ́ ọmọ ojú ọ̀lọ́lá rí bíi tiẹ̀ àkúkú mọ̀ bóyá dìpọ́ọ̀tì ẹni bóyá òtí ẹni níwèé nbi tó ló ti wá gan tá bá jẹ́ èèyàn bíi ti ẹni none of us will be speaking about pé ó yẹ kílẹ̀ Yorùbá gbòmìnira a máa káwọ́ gbéra a máa máa wòran ni a máa káwọ́ gbéra a máa máa wòran ni àmọ́ àwa ò kì í ṣe ọmọ àlè tó ń fọwọ́ òsì júwèé lé bàbá òun ló jẹ́ ká máa sọ̀rọ̀ ló jẹ́ ká jáde tí ò bá yí ẹ kó lọ́mọ báyìí gbogbo ẹ̀yàn ọba ṣe gbọ́ ó lẹ̀ lọ́ba lójo ó lẹ̀ lọ́ba lójo ó lẹ̀ tọ́ba ṣe nílẹ̀ Yorùbá òun ló mú yín tẹ̀ ṣe dákẹ́ tẹ̀ lè sọ̀rọ̀ òun náà ṣe ń pa àwọn ọmọ ìlú yín tẹ̀ ṣe dákẹ́ tẹ̀ lè sọ̀rọ̀ àṣírí yín ló ń tú o àwa kọ́ ló ń sọ̀rọ̀ sí o ó ní ojo ni gbogbo yín pátápátá nítorí pé olóṣèlú ló fi yín síbẹ̀ torí ẹ̀ lẹ̀ ṣe lẹ́nu lẹ̀ lè sọ̀rọ̀ torí ẹ̀ ló jẹ́ pé tó bá ń pààyàn nílùú yín wọn bí yín dákẹ́ sọ̀rọ̀ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ òun lẹ̀ ń gbọ́ yẹn òun ló sọ bẹ́ẹ̀ òun ló sọ bẹ́ẹ̀. ẹjọ́ kí ló kan ti tiẹ̀ pẹ̀lú pé ìwé ẹnìkan máa bàjẹ́ ń Germany kò bàjẹ́ ń Germany ohun tí ò yí ẹ jẹ́ kí n la yí ẹ èèyàn tó lè fi rẹ̀ ẹ lẹ̀ pẹ̀lú bí ìwọ àti àwọn olóṣèlú tó ń tẹ̀lé bẹ́ẹ̀ ṣe rán sójà tẹnìkan lọ balẹ̀ ẹ̀jẹ̀ tẹ ráyàn tẹ ní kí wọ́n lọ kí wọ́n lọ sunlé ẹ̀ tẹ ráyàn tẹ ní kí wọ́n lọ ṣe gbogbo nǹkan tó ṣe tẹ tún lọ bá ń bi tó wà tẹ ń bẹ̀ tẹ ń fowó bẹ̀ tẹ ń fi gbogbo ẹ̀ bẹ̀ tó ń sọ fún yín pé rárá sẹ̀ ọ̀rọ̀ owó kan tó rò padà sọ̀rọ̀ olólóṣèlú ni ó fẹ́ ṣòṣèlú ni owó ló ń wá orí ẹ̀ ò pé lọ́rùn ẹ̀ orí ẹ̀ ò pé lọ́rùn ẹ̀ gbogbo èèyàn lẹ́rù pé ó máa jẹ́ amukun mẹ́kọ̀ọ́ àbólòṣì èèyàn bíi titi yín tó jẹ́ pé owó máa máa jọ lójú tẹ́mi èèyàn ò ní jọ lójú gbogbo èèyàn lẹ́rù pé ó máa rí bíi titi yín tó bá jẹ́ owó ló ń wá ẹ́ ó ti ní owó yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ not even talk wípé wọ́n ń fi owó yẹn bẹ̀ ń sọ fún wọn pé láéláé ohun tí ilẹ̀ yorùbá ń fẹ́ nílẹ̀ yorùbá ń fẹ́ àdẹ̀ nípadà ń bẹ̀ ó rò pé lásán ni ọ̀gọ̀rọ̀ èèyàn ń wọ́ lẹ́yìn bàbá yẹn ni ó rò pé lásán ni àwọn àgbàlagbà wọ́n ń pe ọmọ kékeré ní bàbá ni ó mọ̀ pé iṣẹ́ ló ṣe débẹ̀ ni ó mọ̀ pé ọlọ́run ni ọlọ́run ni òun náà tún wá fi ìjọmọlúàbí àti ìbẹ̀rù ọlọ́run kun òun ló ṣe rí àwọn àgbàlagbà tó tó bí lọ́mọ tó ń pè ní bàbá bóyá ọmọ ẹ̀gan tó bínú lẹ́gan ò lè pè wọ́n ní bàbá bó ṣe wà yẹn not to talk pé aráàta kan máa máa pè ẹ́ ní bàbá nítorí pé from ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu àtiwà tó ń wù gan o ò wù ẹ́ tán lè pè ní bàbá o ò wù ẹ́ tán lè pè ní bàbá máa sọ̀rọ̀ bí ẹni tó mọ tí yó gbogbo ọjọ́ ayé ẹ̀ tó bá sọ̀rọ̀ tí bá rí ẹni fọ́nrán tán bá lóun sọ̀rọ̀ àbóun ṣe ṣó wàá máa sọ̀rọ̀ bí ẹni tó ti mọ tí yó ọ̀mùtí wèrè akadiski jẹ́ kí n dẹ́ ẹ lóhùn bí tó dé yẹn ẹ ẹni tó ń retí àti sùn pẹ́pẹ́yẹ wọ́n ní gbèsè àdí ni ó pa ohun tó ń béèrè yẹn ẹ fẹ́ mọ fíìdì kókò ni a kì í ṣọmọ àná a kì í ṣe dìndìnrìn ẹ lè ti wá láti mọ àṣírí ipe bo la ti ń bọ̀ ń bo la dé àbí bo la fẹ́ bá yọ ìyẹn máa máa wò lẹ́yìn ẹ̀yẹ wa ẹ máa ṣe tiyín ẹ̀yin máa wòran ọ̀rọ̀ pé kán lọ gbé fídíò bí tán ti lọ United Nations jáde ẹran ni wọ́n ń pa bóyá yẹn ló máa wá mú wọn lọ mú nǹkan kan jáde fún yín òtàn rẹ̀ ni you are not going to see nothing nobody is bringing nothing to you guys because I need láti prove anything fún yín I need láti prove anything fún yín I need láti fi nǹkan kan hàn yín we don't owe any of you any explanation whatsoever no matter how how little bó ṣe wù kó kéré tó àjẹyìn ní àlàyé kankan rárá rárá rárá so ẹnu ẹ ò gbà láti máa béèrè lọ́wọ́ wa pé ká lọ mú evidence wá ibi tí wọ́n ti lọ sí United Nations nítorí kíni torí pé ó bá wa sign petition àbí torí pé ó bá wa dá sí Yorùbá Nation tó bá bá wa tó bá bá wa sign ẹ tó bá bá wa dá sí wàá mọ bó ṣe ń lọ wàá mọ ibi tí wọ́n bá dé kì í ṣe pé o máa máa wá dọ́gbọ́n wá sí online wọ́n rán ẹ wá ni a mọ̀ pé wọ́n rán ẹ wá ni a dẹ̀ mọ̀ pé wọ́n nìkan kọ́ ẹ pọ̀ ẹ pọ̀ so wá ríṣẹ́ burúkú tí wọ́n rán yín yẹn tẹ́ ń ṣe yẹn a máa pariwo yín síta a máa jẹ́ kí gbogbo ayé mọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ẹ́jẹ̀ǹtì wọn tí wọ́n fẹ́ lò láti kó àwọn jagunjagun àwọn sójà àti gbogbo wọn wọlé Yorùbá wàá máa sọ̀ṣẹ́ torí ó parọ́ níbí ó parọ́ ó ní àwọn Yorùbá nation ni wọ́n ń balẹ̀ Yorùbá jẹ́ ni wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ ó láwọn Yorùbá nation ó ní wọ́n ti lára àwọn èèyàn tí wọ́n gbá mú ìgbésẹ̀ bá ṣírí wọ́n ti ń tú wọ́n ti ń bára àwọn Yorùbá nation bẹ̀ èmi ò mọbi tó ti rí ròyìn tiẹ̀ mi ì mọbi tó ti rí àwọn tí wọ́n gbá mú tí wọ́n bá Yorùbá nation bẹ̀ a dẹ̀ ń sọ fún yín láìmọye ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní iná wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tí ẹ̀ bá wá wọn délẹ̀ délẹ̀ délẹ̀ délẹ̀ kẹ́ tú wọn dé inú ìrandíran wọn wọ́n á sọ Yorùbá lẹ́nu fún yín wọ́n á dẹ̀ sọ fún yín pé àwọn jáde láti inú agboolé kan àyàfi tí ẹ bá lọ wádìí wọn kanlẹ̀kanlẹ̀ lẹ máa wá rí i pé Fúlàní ni wọ́n Fúlàní ni wọ́n dìfáàtì pé èèyàn kan ń sọ Yorùbá lẹ́nu Yorùbá ẹ̀ dán wọ́n á sọ pé Yorùbá ni ìyẹn ò míì pé ọmọ Yorùbá ni tí wọ́n bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí wọ́n kọ́ ẹ nílé tó gbọ́ ẹ̀kọ́ wàá mọ̀ yìí pé ọmọ Yorùbá ò dájú débi pé kí wọ́n gbé ìbọn kan máa para wọn nítorí pé àwọn fẹ́ gba yorùbá nation wàá mọ̀ pé ọmọ yorùbá ò lè dájú débẹ̀ mo ti sọ fún yín sẹ́yìn tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ bi àwọn ọba wa léèrè ká lọ bi àwọn olóṣèlú léèrè pé báwo ló ṣe wáyé báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn ni wọ́n lè dánrú ẹ̀ wò lẹ̀ yorùbá ojúlówó ọmọ yorùbá kankan tí ò ń ṣe olóṣèlú tí ò ń ṣe ọba kò lè dánrú ẹ̀ wò tírú ẹ̀ bá ṣẹlẹ̀ àwọn ọba wa àti àwọn olóṣèlú wa ni ká lọ béèrè lọ́wọ́ wọn ẹ dẹ̀ ní láti lọ kó àwọn MC Olúọmọ àtàwọn tó kù wọn jáde kán wá ṣàlàyé kí ló ṣẹlẹ̀ níbo ló ti wáyé ta ló jẹ́ kó wáyé nítorí pé wèrè niyín ọmọ ìran kíran niyín ẹ ọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ ẹ ti bẹ̀rẹ̀ sí gbọ́ látòní lọ tẹ́ bá lẹ́ẹ̀ ní gbọ́ àwa náà ò ní gbà. ṣe gbọ́ ó ní ìlànà ọmọ Oòduà pé company bàbá Akíntóyè ni wípé bàbá Akíntóyè lọ rẹ́gísítà ìlànà ọmọ Oòduà orúkọ company wọn wọn wá ń pariwo ṣe gbọ́ máa lè yìí torí ìwọ tó bá gbọ́ tí mò ń bú àkádìsíkì tó bá rò pé kí ló ṣe àbí kàn fi ilẹ̀ àkádìsíkì òun ṣèyàn tó yẹ kàn fi ilẹ̀ ẹni tó yẹ kí gbogbo ọmọ Yorùbá kẹ́kẹ́nu bò ni ẹ kẹ́ ẹ gbàdúrà fún nǹkan tó ó sì máa fẹnu ara ẹ pé nǹkan tó ń fẹ́ o toró padà fúnra ara ẹ fẹnu ara ẹ sọ bó ṣe fẹ́ kọ́ lọ́hún ṣe fóun bó ṣe fẹ́ kó rí fóun ẹjọ́ ta ló sọ fún afọ́fúngbẹ̀mù pé United Nations sọ pé àwọn ń bọ̀ níjọ́ wo la sọ bẹ́ẹ̀ níbo la ti sọ bẹ́ẹ̀ torọ́ rẹ̀ ò mi mi ò mọbi tó ti rí nǹkan tó ń sọ. Bobrisky tó ń bá pín fọ́nrán ìdọ́dọ̀ ẹ̀ jẹ́ kí n sọ fún ẹ kó lè yé ẹ a mọ gbogbo ọgbọ́n yín wọ́n rán ẹ níṣẹ́ ni bẹ́ẹ̀ ni a lè wálé ìdí tá a fi lè wálé ni pé a lè jẹ́ kẹ́ ẹ pa wá torí apààyàn ni apààyàn ni ẹ̀jẹ̀ èèyàn lẹ́ ń mu ẹni tó bá ti yẹ̀ yín lọ́wọ́ wò pé ohun tẹ́ ń ṣe ò dáa pé kẹ́ ẹ stop ẹ̀ kẹ́ ẹ dáwọ́ ẹ̀ dúró àbí tó bá tákù yín ẹ máa ma fi kúlé wọn kiri ni ẹ máa rán àwọn ẹrúkú yín ẹ máa ní kán máa máa fi kú lé wọn kiri ni àwa ò dẹ̀ ṣe tán pé kẹ́nìkan kan máa lé wa kiri in fact àwọn tó wà níbẹ̀ yẹn gan tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń ṣe òun la ṣe ń yìn wọ́n láwo tá a ṣe ń kan sára sí wọn pé akọ iṣẹ́ ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ló sì wà tó jẹ́ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí nínú ọlọ́pàá nínú sójà àmọ́ nítorí ikú tẹ máa máa ní kán máa fi wá wọn kiri ẹ̀rù ń bà wọ́n ó ní wọ́n náà sọ yẹn ó ní àwọn Ọbásanjọ́ àti àwọn ọba àti Tinubu yín ó tún wáá pe ààrẹ Gani Adams síbẹ̀ ó ní wọ́n mọ agbára àjọba pé ẹ̀rù ìjọba ń bá wọn ni ò jẹ́ wọn lè sọ̀rọ̀ ni ò jẹ́ kí wọ́n lè sọ nǹkan ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ìwọ náà ti sọ síwájú tí ó ti rí pé olóògógóró ni ẹ akúrí ni ẹ olóògógóró akúrí ni ẹ nítorí pé wọ́n gan mọ òótọ́ ọ̀rọ̀ torí nínú ọ̀rọ̀ ẹ ìwọ náà ń sọ pé ó yẹ kí yorùbá gba òmìnira ó yẹ kí ilẹ̀ yorùbá dá dúró ó yẹ kí ilẹ̀ yorùbá tó jù báyìí lọ ṣùgbọ́n ibi àtẹnujẹ tó fẹ́ jẹ ó wá mú wá twist ẹ̀ oníwọ̀n ní sùúrù oníwọ̀n ṣe gìrìgìrì oníwọ̀n jẹ́ káwọn bàbá kan lọ ṣe àwọn bàbá wo ibo làwọn bàbá burúkú olórí burúkú ẹ̀ tó ń sọ yẹn bo ni wọ́n wà nígbà tí wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ ibo làwọn bàbá yẹn wà nígbà tí wọ́n lọ ń àtàkì àwọn èèyàn nínú chọ́ọ̀chì lọ́wọ́ àwọn bàbá yẹn níbo ni wọ́n wà nígbà tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gàngán tó ń ṣẹlẹ̀ àwọn bàbá tí wọ́n ń sọ àwọn bàbá tó ń sọ níbo náà wà nígbà tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá tó ń ṣẹlẹ̀ níbo náà wà ìgbà tí wọ́n gbé bíṣọ́ọ̀bù níbo làwọn bàbá yẹn wà kí làwọn bàbá yẹn ṣe sí ìwọ tó rí ẹ ò pé tó rí èèyàn sọ fún ẹ yìí politician custom kan sọ fún ọ̀rẹ́ wa kan ó lóun ti mú Ìgbòho rí òun ti mú ní ọ̀nà kútọ́ni tó ti ṣe fàyàwó ẹ̀ lọ ọ̀nà àwọn ọmọ dáadáa. ṣé ń gbọ́rọ̀ ṣe ti rí pé wèrè torí ẹ̀ ò pé ni òun òun ọ̀rẹ́ òun kan pé òun wọ́n ní wọ́n mú Ìgbòho rí níbi tó ti ń ṣe fàyàwọ́ ẹjọ́ níbo síbo. Si so ń bo nìyẹn gbàdé nú ọ̀rọ̀ tí a wà nú ẹ̀ yìí gbogbo wa la mọ ohun tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè yẹn àwọn tí wọ́n ń pera wọn ní custom officer gan tán ní àwọn ń ṣọ́ ibodè gbogbo wa la mọṣẹ́ tí wọ́n ń ṣe la mọṣẹ́ tí wọ́n ń ṣe la mọ̀rọ̀ tí wọ́n ń pa ẹ jẹ́ ká tẹ gbà pé òótọ́ ni nǹkan tí ológogoro ń sọ láàrin ẹ jọ àìmọye èèyàn tó jẹ́ oníṣòwò tó yẹ pé tẹ bá pè wọ́n léèní tán bá ń sọ itú tí àwọn wèrè tí wọ́n ń pera wọn ní custom officer yẹn tí wọ́n ń pa àbí tí wọ́n ń ṣe ṣebí ibìkan iná la wà ńjọ́ kínní àná tí wọ́n fi gbogbo àwọn tó ń ṣe fàyàwọ́ lókè ọ̀yà lẹ̀ tí wọ́n lọ ń fọ́ ṣọ́ọ̀bù àwọn ìyálọ́jà ní Ìbàdàn tí wọ́n ń kó ráìsì tí wọ́n ń kó gbogbo ọjà wọn tí wọ́n kó lọ tó fi di pé ọ̀rọ̀ yẹn gan ó ti ó di wàhálà débi pé wọ́n gbéra wọn lọ sí senate tí ẹni tó ti wà ní senate ń sìn tó ti jẹ́ ọ̀gá custom tó jẹ́ Yorùbá rí tó ní láti máa sọ fún àwọn wèrè karambà ní ọmọ fúlàní àtàwùsá yìí pé ṣé nígbà tóun wà ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ lòun ṣe ń ṣe àwọn èèyàn tiwọn ẹ sọ yìí pé àwọn èèyàn kó ọjà fàyàwọ́ ẹ wá rí wọn mú lẹ́nu bodè ẹ wá ní láti lọ sínú ṣọ́ọ̀pù àwọn èèyàn lóòru ẹ lọ fọ́ ṣọ́ọ̀pù ẹ lọ kó gbogbo ọjà tó wà ń bẹ̀ ẹ lọ́jà fàyàwọ́ ni ṣebí ní ọdún tó kọjá ṣebí lórí ẹ̀rọ ayélujára gbogbo ẹ̀ la rí gbogbo ẹ̀ la gbọ́ ìwọ wá ní dìdìrín kan pè ẹ́ which I want to believe gan pé irọ́ ló ń pa ó kàn ń wá bígbà tí èèyàn kàn ń wá irọ́ ó kàn ń wá ẹ̀sùn bíi pé èèyàn fẹ́ báyàn lórúkọ jẹ́ èèyàn fẹ́ tánìṣì image èèyàn ẹ́ ó wá fẹ́ máa lọ́ndà image Tinubu ó fẹ́ máa ba Ìgbòho jẹ́ ó fẹ́ ó fẹ́ máa lọ́ndà image Tinubu ó fẹ́ máa lọ́ndà image MC Olúọmọ ó wá wá sí online ó wá wá sí online ó wá ń sọ̀sọ̀kúsọ jáde ń gbòòrò ẹnu then ó wá ń bú agitators ó ti yá wèrè o òòrè èèyàn sọ fún ẹ o. ìjà yẹn gangan ló pè báyìí ìjà yẹn gangan tó fẹ́ jà yẹn ó yá start ẹ̀ start ẹ̀ tó ló ti bèrè ẹ̀ ó ti pè jà yẹn ó dẹ̀ máa rí jà yẹn. yes a máa fòdì fún yorùbá which is yorùbá nation yorùbá nation òun là ń fẹ́ gbogbo ọgbọ́n tó gbé wá yẹn láti wá polówó bàbá ẹ bàbá ẹ àtàwọn tó rán ẹ níṣẹ́ kó padà lọ jíṣẹ́ fún wọn pé o ò tó ṣẹ́ jẹ́ o ò tó ṣẹ́ jẹ́ kì í ṣe ìwọ ló yẹ kán ránṣẹ́ torí pé ọ̀mùtí èèyàn torí ẹ̀ ti yí tí ò gbádùn òun ni ẹ àwọn tó gbéṣẹ́ fún ẹ gan orí wọn ò pé wọn ò réyàn pé ránṣẹ́ kán lọ wá èèyàn tó mọ̀rọ̀ sọ tó bẹ́tà kán lọ wá kán gbéṣẹ́ wọn fún ìwọ ò mọṣẹ́ jẹ́.

mo ti dẹ́ ẹ lóhùn o ò lè gbọ́ orúkọ bàbá tiwa nítorí pé àwọn bàbá tiwa ò sí nídìí mọ̀nàfìkì wọn sì ń di òṣì wọn sì ń di rádaràda ok that is why tó o lè gbọ́ orúkọ bàbá tiwa ẹ àwọn tó o rò pé wọ́n ń gbọ́ orúkọ wọn ṣé orúkọ dáadáa ni wọ́n ní ṣé orúkọ rere ni wọ́n ní o ò gbọ́ nǹkan tí wọ́n ń pe bàbá ẹ̀ tó ń tẹ̀lé tó ń campaign fún ni o ò gbọ́ orúkọ tó ń pe Tinubu ni ká yọ ọ̀rọ̀ olóṣèlú kúrò ká yọ ọ̀rọ̀ olóṣèlú kúrò ìwọ gangan tó ń sọ̀rọ̀ tán bá gbé àwọn nǹkan tó dáa tó dájú kalẹ̀ pé kó wá dúró kó wá búra yí pé kó gbẹ̀rí ẹni tó ń gbẹ̀rí ẹ̀ tó ló lórúkọ yẹn jẹ́ kó wá búra lé lórí pé kò ti pọmọ ọlọ́mọ lẹ́kúnjayé ṣó lè búra ṣó lè búra sórúkọ rere náà wá nìyẹn sórúkọ dáadáa náà nìyẹn wọ́n ń pèèyàn ní ọ̀jálé onílé bó tiẹ̀ lẹ́yìn o mọ̀ pé ó lè ló ń jẹ́ bẹ́ẹ̀ jàgùdà ẹ́ o mọ̀ pé ó lè jàgùdà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ́ o rí pé ó ti ya wèrè ó wá ń sọ pé àwọn kan ṣé bàbá wọn lórúkọ kò dìgbà tí wọ́n bá ń pariwo orúkọ èèyàn eléyìí tó dáa ni pé kí wọ́n pariwo orúkọ ẹ sí nǹkan tó dáa kò ń ṣe pé not out loud tí wọ́n fi pariwo orúkọ ẹ bọ̀ nǹkan tí wọ́n ń pariwo orúkọ ẹ̀ lé lórí gangan gangan ló mátà.